اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. alhamdulilah salatu wasalaam ala rasulillah wa ala alihi wa sahbihi wa baad asalaamualeykum wa rahmatulahi wa barakatuh aki gbogbo wa ní ọkùnrin lóbìnrin gbogbo bíkíbi tá a ti ń bọ̀ wá sí orí ètò wa hadiyu nabi ìmọ̀nà anabuwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí wọ́n ṣàfi dáadáa kó má ṣàfi jíǹkẹ́ nìkan kan wá anfadila tó ṣe abu musab ibrahim ibn saleh aganija tí wọ́n bá ní ìbánisọ̀rọ̀ lẹ́ni wọ́n ti wà níkàlẹ̀ láti máa ṣe wá láǹfààní tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí láàárọ̀ ọjọ́ tèmi òun náà ni fàbá ìlú sọ́lá àwọn láti ń bẹ fún mímọ kí irun fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣó lọ́lá àbí ò lọ́lá bóyá àtà kàrún kún bóyá tá a bá gbọ́lá rẹ̀ bóyá á jẹ́ kàrún kí á sunra kí á mọ̀ kí dáadáa ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu fadilatu sheikh bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala nabiyina muhammad wa ala alihi wa sahabihi wa alena ajma'in. ọ̀pẹ́ni fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anábìwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́nà kí ọlọ́run bá kọ́májò dó lérí ẹ̀takú kó bá mú lérí àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń fi ìṣèjọ anábì tálíkì amòfìdé èyí tí a fi bára wa sọ̀rọ̀ ní àárọ̀ tòní òun náà ni tí wọ́n ti sọ fún wa yẹn fọ̀dọ́ ìlú sọ́láàt ọ̀la ti ń bẹ fún ìmọ̀ akérùn tọ́pìkì yìí àbí àkọlé yìí ó ṣe pàtàkì kí gbogbo wa kí a gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń kírun lónìí ló ṣe pé àmọ́ àwọn oore tí ń bẹ́ ń bẹ̀ ilé ìfa kí èṣù kọ́mọ rí wa jẹ ní èrè lọ́pọ̀lọpọ̀ ọgbà pàápàá jùlọ àwọn nǹkan tí ó yẹ ká ṣe bí islam ṣe fẹ́ ká ṣe tá a wà ní mójútó tó bẹ́ẹ̀ àtúnwárí àwọn kan náà mùsùlùmí àwọn eléyìí ló tiẹ̀ pọ̀ jù tó ṣe pé irun yóò tiẹ̀ jọ wọ́n lójú wọn ò tiẹ̀ kákún wọn ò tiẹ̀ múre tí ń bẹ́ ń bẹ́ tabaka àwọn ọ̀rẹ́ yìí fún wa láti bẹ̀rẹ̀ mi àti yín ó ti mọ̀ pé islam yàtọ̀ sí gbogbo ẹ̀sìn yòókù ọlọ́run bá fẹ́ràn wa púpọ̀ jùlọ kò sì kódà mú bá wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí bó ti já pé ní ọlọ́run ọba ní ó pa á láti bí ká ṣe nǹkan yìí náà ó tún ní àwọn ẹ̀sán àtàwọn oore oríṣiríṣi tó fẹ́ ṣe fún wa látara rẹ̀ láàfin mọ̀ pé islam ní ẹ̀sìn kan ni tó sì pátọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá torí gbogbo ń tọ́ba tún ní àṣẹ nìyí ó tún ṣe wá lójú kòkòrò ọlọ́run ò lè àwọn èèyàn ọ̀lẹ́ àwọn èèyàn láàdá ọlọ́run ò lè torí pé tọ́wọ́ jẹ́ ọba tó lé ní gbogbo àwọn oore yìí ọ̀tọ́jú rẹ̀ pamọ́ fún wa kò ní já mọ́ àmọ́ wọ́n ń sọ àǹfààní tí ń bẹ níbi àwọn nǹkan yìí fún wa kíni àti yín ká lè sojú kòkòrò ká lè ṣe é rí i pé a fẹ́ wọṣẹ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ wọṣẹ́ wọ́n ní afẹ́gbọ́ ṣiṣẹ́ o pẹ̀lú ẹ̀ńtọ́ bá kọ àwọn nídìí ẹni tí wọ́n bá wọn tajà wọ́n lè pípé àwọn àwọn gbọ́ ṣiṣẹ́ pẹ̀lú tó máa wà attractive làwọn fi gbọ́ ó rí pé wọn náà sáré lọ́bẹ̀ àbí apá àmọ́yé nǹkan tó yẹ pé ń sọ̀rọ̀ láyé tó yẹ pé nítorí àwọn nǹkan tá a rí lábẹ́ rẹ̀ làwọn náà fi ń sáré lọ làwọn fi ń sáré lọ lè ṣe ó rí ìdí eléyìí náà bóyá tèmi àti yín náà bá mọ àwọn oore àti ládá tí ń bẹ níbi àwọn ká máa kírun bóyá a rọjú a sì gbìyànjú láti máa kírun yẹn lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́ mọ́sà sí ní ìrọ̀rùn fún wa. àkọ́kọ́ ọlá èyí tí a fẹ́ fi tọ́ra wa létí nínú àwọn ọ̀rọ̀ ìrún wa òun náà ni ọlá tí ń bẹ fún ìmọ̀ rìn lọ sí inú mọ́sálásí àti ọlá tí ń bẹ fún ìmọ̀ kírun jàmọ́ bákan náà irun jàmọ́ ìkàkì nínú mọ́sálásí oore tí ń bẹ ń bẹ látọ̀dọ̀ ọlọ́run bàálà ó nílẹ̀ nínú hadith gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih bukhari àti muslim tí àfàwà hadith tí àfàwà àbí òrérọ̀ tí wọ́n gbà wá kọ́ọ̀lá kọ́ọ̀lá nàbí yusọ̀lá àlùwọ̀sọ́lá ó ní ànábìwá muhammad sọ pé sọlá àtúlẹ̀jẹ̀mí tẹ̀síìdù alẹ́ sọlá àtìhì fi bẹ́ẹ̀tì wọ sọlá àtìhì fi sókè hamsa wa ìṣirí na daraja. ànábì ní irun tí gbogbo wa bá jọ kí lápapọ̀ tá a kí lápapọ̀ tá a kí nu mọ́sálásí irun yìí ó lóore ó sì lọ́lá ó sì ju ìrun èyí tó ṣe pé a kí nínú ilé wa láwa nìkan lọ àbí ìrun èyí tó ṣe pé a kí nínú ṣọ́ọ̀bù wa láwa nìkan lọ. so ìrun téèyàn bá kí ní jàmá yìí ọlá rẹ̀ tó ní tó fi ju àwọn ìrun yòókù yìí lọ ó ogún àti márùn ipò ogún àti márùn ipò nígbà tó bá ní wọ́n fún ní star kan lẹ́nu iṣẹ́ tó bá fún ní double star gbogbo aná làwọn mi kí ni double star ni ó ti ju kí ni lọ ó ti ju star kan lọ torí ẹ̀ ọlọ́run wá ní kìí ṣe pé double star àbá twenty five star láti gíní láti fún ọtọ bá lọ kírun jama nínú mọ́ṣáláṣí oríwọ̀ bàbá tó ṣe pé nílé lẹ́wọ̀n ti ń kírun tiẹ̀ èyí tó ń ṣe yìí láburú nù o ìbẹ́nu ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nípa pé òun gbọ́ alẹ́ láti lọ sunná mọ́ àwọn ọkùnrin tí wọ́n wá kírun nínú mọ́ṣáláṣí kóun ó jóná mọ́ wọn lérí kóun ó dági sí wọn kó sun wọn mọ́nú ilé wọn tí ì bá ṣe tí wọn ò tí tó ṣe pé wọn kọ́ wọn mọ́tíláṣí sọ̀rọ̀ yẹn fún wọn ni ó ti ànábì ló wọn bá lọ sun lé mọ́ wọn lérí ni torí ẹ̀ ní pé ká máa kírun nu ilé àwọn tá aburú ni ẹ̀ṣẹ́ ńláńlá ni yàtọ̀ sí yẹn náà ni ládá a máa sọ àmọye orí nu àti wọ́n tó ṣe pé ọmọ ní tán bá ti kírun tán tí wọ́n bá kírun tán wò ó kí tiẹ̀ mọ́tíláṣí ò lébi kankan ó ti yé wọn náà rí pé àwọn àwọn kan náà àwọn tí wọ́n máa ń ṣe wáàsí fún yín àwọn wáàsí èṣù tí wọ́n máa ń ṣe fún yín àwọn kan náà tó ṣe wáàsí fún yín gan tó tó dáa wọ́n ní pé ọba ti ní wọ́n kírun tán wàá kí tiẹ̀ ìbẹ̀rẹ̀ àṣetánì ni ni wọ́n kírun tán wọ́n kí tiẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ èṣù ni torí èdè eléyìí kò bá mu rárá orí tí ká kírun jàmá lélẹ́yìí bákan náà anábìwá tẹ̀síwájú náà ọ̀rọ̀ yìí ó ní fàáyínà àhàdàkùn ìdá àtàwádọ́ha fa àṣàna wà á tẹ̀lé masjidà láàyò rédò ìlà sọ́lá ó ní nítorí pé ẹnì kọ̀ọ̀kan yín tó bá sálọ̀ àlá tó ṣe dáadáa tó wà lọ mọ́ṣáláṣí tó lọ mọ́ṣáláṣí tó ṣe pé nítorí torí ẹ̀ lọ mọ́ṣáláṣí kì í pé owó lọ àbọ̀ lọ tọrọ nǹkan ni àbọ̀ wáyàn lọ́bẹ̀ nítorí wà lọ mọ́ṣáláṣí náà ní pọ́fẹ́ lọ kírun làmìyá kóòtù wàtàn ìlà rọ̀fà àhùlọ́hù bíhà dàrájà irú ẹni bẹ́ẹ̀ ni kò ní gbé ẹsẹ̀ kan ní àtinúlé rẹ̀ àfikọ́lọ́hún ọba kọ́ máa fi ṣe àgbéga fún nínú ọgbà àlìjánná tí má ti ń gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ọlọ́run máa fi ṣe kíni yóò máa fi ṣàgbéga fún nínú àlìjánná ni وحط عنه وحط عنه خطيئة حتى يدخل المسجد tó àìsàn ti ń gbé ẹsẹ̀ kejì báyìí náà ọlọ́run ni ẹ máa bá mi ṣe kíni ẹ máa bá mi kọ́ pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa parẹ́ fún ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa parẹ́ sí wọn náà ti wá rí báyìí wọn náà rí orin tí ń bẹ níbi ẹ̀sìn islam ó ní dààmú lásán eléyìí ò ti pọ́kàn máa lọ ju àbọ́kàn máa lọ pàtẹ́wọ̀ kankan tí ò ní kíní eléyìí tá à ń sọ fún wọn ni pé ọgbà ládà ó lọ sí lọ́wọ́ ọba ni ó tún máa gba ládà ó máa gba ládà ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba torí ìdí eléyìí àátúnrí láàrin yìí pé ká sàlùwàlá kúrò ńlé ká tó lọ mọ́ṣáláṣí ó fi ń dájú ẹni tó lọ sàlùwàlá ní mọ́ṣáláṣí lọ torí pé tá a bá ní mọ́ṣáláṣí láti lọ lè ìrìn táàrin tá a fi wọnú mọ́ṣáláṣí máa kéré ẹni tó sì jẹ láti lé òun ni ó lẹ́ àǹfààní àti jẹ àwọn orí ńlá bàǹtàbàǹtà yìí. anábì tó tẹ̀síwájú anábì ni wàhídà dákàlà masjidà anábìnrin tí mùsùlùmí bá wà wọnú mọ́sálásí káàna fi sọ̀lá ti mọ̀ káàna ti tàbí sòwò irú èèyàn bẹ́ẹ̀ ni tó bá kó ó sàrà láti lé wá dé mọ́sálásí ó wá jòkó anábìnrin kọ́ra kan mọ́ ti gbẹ́nu dúró tó bá jẹ́ pé torí ìrún náà ló fi jòkó mọ́sálásí ìrún náà ló dé mọ́lẹ̀ wọ́n mọ̀ kọ́lá dákalẹ̀ fún pé ń kírun lọ́wọ́ náà ni ń kírun lọ́wọ́ náà ni ó ní kọ́ra kẹsẹ̀ ìhun nìkan lọ́lọ́run ó ṣe fún un wàtúsọ̀lẹ̀ àléhìn màláhìkà àwọn màláhìkà tó máa ṣàdúrà fún kọ́lọ̀ bá wa kẹ́wò aláhùmá ìrẹ́hàmù aláhùmá ìrẹ́hàmù aláhùmá ìgìfìrìláwò àwọn màláhìkà máa tọrọ àdúrà fún máa dá máa fi máa jìlẹ̀ sí i lókùgbà tí máa ń bẹ níbi tí ó jòkó sí nígbà tí ó kírun rẹ̀ tán alẹ́dẹ̀ yóò sọ̀lẹ̀ fi nígbà tó kírun rẹ̀ tán àwọn màláhìkà máa tọrọ ọlọ́ba nínú àwọn ọlá tí ń bẹ fún ìmọ̀ kírun nínú àwọn oore àti ọlá tí tó ń bẹ fún ìmọ̀ kírun fún ọlọ́run ọba àdéṣe yìí náà inú bukhari àti muslim ni ọ wà abúwòrẹ́rà sọ pé anábì ni mangada ilal masjid ẹnikẹ́ni tó bá lọ sí masalasi lọ́wọ́ àárọ̀ wọ̀rọ̀ ha tó sì tún lọ sí masalasi lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àádọ́láhùláhù nùzùláhù mínàlìjánà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò bá ṣe yóò bá pèsè kalẹ̀ ibi tí ó dé sí àyè tí ó dé sínú àlìjánná nítorí pé kíni ń lọ mọ́sálásí láàárọ̀ ṣe ń lọ nírọ̀lẹ́ gbogbo àkọ́já ń bẹ̀ kọ́ lọ kọ́kọ́ dàkà sí gbà ní lọ mọ́sálásí kólàmà gáàdà àwòrán ọ̀hà gbogbo ògbà tó bá ti kíni tó bá ti ń lọ tó ń bọ̀ lọ́lọ́run ọmọ máa pèsè àyè fún àbíká ọlọ́run máa pèsè nǹkan àlejò kan fún un tọ́jú àwọn nǹkan tá a fi ń kónà àlejò ọlọ́run mọ̀ pèsè rẹ̀ kalẹ̀ fún nínú àlìjánná gbogbo àsìkò tí ìbá ń lọ. eléyìí ń sọ fún èmi àti yín pé kájẹ́ á pọ̀ ká máa lọ mọ́ṣáláṣí ká máa lọ kírun ká máa lọ síjọsìn fún ọlọ́run ọba ká sì rí i pé kò sí ní tí ó gbé wa débẹ̀ tó ju pé a fẹ́ lọ síjọsìn fún ọlọ́run ọba láàlọ́. nínú àwọn orin tuntun ń bẹ fún ká máa lọ kírun ní mọ́ṣáláṣí kí a lọ sí mọ́tíláṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kárìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ islam mùsùlùmí èsè gìrìgìrì ara mùsùlùmí máa balẹ̀ ni ó sì yé ọlọ́wọ́n bá níjẹ́ bá fẹ́ lọ kírun fún mi ọlọ́wọ́n ọba àlá ẹ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá tí wọ́n ń bẹ fúnra eléyìí àti oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni à ń sọ lọ́wọ́ báyìí ó nílẹ̀ tí wọ́n bá pèrò tí wọ́n ṣe kọ́ kọ́mọ̀tì sọ̀ láti pé àsìkò oorun ti tó ẹ́ẹ́dédé tí wọ́n gbé kàámọ̀ tí wọ́n wá ṣe kọ́mọ̀tì sọ̀ láàtò tí ìwọ náà wá gbọ́ kí wọ́n ti gbé kàámọ̀ ni anábì ní falata tó ha ẹ má sáré lọ bí ẹ má lọ síbi irun wa à ń tó náà lẹ́ni tí wọ́n máa sáré wọ̀run ẹ má sáré wọ̀run ẹ má sáré pé àwọn ah, ti gbẹ́nu dó ara ẹ asẹ́kìnà tó ṣe pé àwọn yóò rí pé ìfarabalẹ̀ lẹ́yìn eléyìí orin gírígírí ó ti yé bẹ́ẹ̀ ni kí a ṣe wọ̀nù fama adirọ́kì tó ń fa sọ́lọ́ etí ẹ bá ti bá nínú òrùn ẹ̀sìn kínni ẹ̀kí wọ́n máa fa takùn fa àti mu ètò bọ́ fún yín ànábì ní kẹ́ kọ̀m̀plìtì rẹ̀ fa iná ahadakum ìdàkánà yá àmìdò ilà sọ́láàtì fa ó fi sọ́láàtì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí nǹkan ànábì ní gbogbo ẹ lámàdájú nípa pé tí ẹnì kọ̀ọ̀kan yín tó bá ti gbèrò pé òun lọ kírun ọlọ́run ó ti máa kọ dáadáa kalẹ̀ fún kó ti wà nùrùn yóò ti kọ dáadáa kalẹ̀ fún kó ti wà nùrùn tó bá gbéra e láti ibi ọjà rẹ ibi ṣọ́ọ̀bù rẹ àbí inú ilé rẹ ló ti gbéra ọwọ́ fẹ́ rìnrìn mẹ́ẹ̀lì kan látìgbà tó o ti jáde àbí tó o ti gbé àlùgé àlùwàlá kó o fẹ́ lọ sàlùwàlá ni wọ́n ti máa kọ dáadáa kalẹ̀ fún ọ nípa pé o ti wà nínú òrùn ẹ dákun ẹ sọ náà fún mi láyé lónìí tó ṣe pé ó bu ńláńlá báyìí kalẹ̀ fún àwọn tí ń ṣe àwọn ìjọsìn wọn tí ì bá ṣe islam a sì máa ń sọ fúnra wa inú pàtàkì wa nínú ọ̀rọ̀ mùsùlùmí bẹ́yàn bá kírun tó fi kú ó ti yé gẹ̀fẹ̀rí ni o gẹ̀fẹ̀rí ni o anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní al'ahadu bẹ́yìn náà wà bẹ́yìn náà hùn famantarakahu fakọdi kafara anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní àdéhùn tí ń bẹ láàrin wa àtàwọn tí ì ṣe mùsùlùmí òun náà ní kíni òun náà ní irun mùsùlùmí tàbá rí tọ́bọ̀rọ̀ agbèrún jù sílẹ̀ ọtí irú mùsùlùmí náà ti di gèfèrí torí ẹ irun pàtàkì o àwọn orí títún wà ń ni ẹ ní ṣe lásán ọlọ́run sì ní já ṣe lásán ìkíláàsì ọlọ́run fi gbà lọ́wọ́ ọlọ́run mọ́sà mọ́sà mọ́sà jogun rẹ̀ fún wa eléyìí náà tún jẹ́ ìkan nínú àwọn tá a tún fẹ́ mẹ́nuba nínú oore èyí tí ń bẹ nínú ká máa kírun ẹ rí i pé tí ìmọ̀mù bá kírun fún wa ní mọ́ṣáláṣí tó bá kafa tí a máa ń ṣe yóò ṣe hámi àwa náà ṣe hámi kọ́lá tá tàbá ka fatia tán tó àmì ìhun náà ní àfa orí ńláńlá tó ń bẹ́ ń bẹ́ orí ńláńlá tó ń bẹ́ èyí tí wọ́n tẹ́ pé ẹnu rẹ̀ ó wo láti gbé inú mọ́ṣáláṣí ẹlòmíì kan tó máa fi ṣeré ni kò ní wí dáadáa torí ẹ̀ ládàá bẹ́ẹ̀nbẹ́ o lára àwọn orí tí ń bẹ́ẹ̀nbẹ́ òun náà ní ọ̀rọ̀ èyí tí anábìwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ ó ní ìdàkọ́lá ahadukum ahadukum ami tẹ́ni kọ̀ọ̀kan yín bá sọ pé gbólóhùn ami wọ̀kọ́lá fi sàmáyé ami táwọn mọ̀láìkà ọlọ́run ọba tí ń bẹ ń sánmà náà bá wá ní àmì lásìkò tí wọn náà sọ tí ẹ tó sọ àmì fọwọ́ fakọ́tì ìhìdáhùmá alukọ̀rọ̀ tí àmì tiẹ̀ àbí ti mọ̀láìkà tó wá fèrè tó wá fèrè tó wá ṣèlè dé ara wọn tí ẹ jọ sámi sásìkò kan náà torí pé bí wọn náà ṣe ń ka bí wọn ṣe ń gbá fátíà lẹ́yìn mọ́mù yẹn àbí tó ń ka fátíà yẹn bẹ́ẹ̀ náà ni tó ń gbẹnu lámì báyìí tẹ́yìn èrò náà ń gbẹnu lámì báyìí àwọn náà sàmì ni anábì ní gbogbo tí àmì yín bá wá sí dédé ara wọn pẹ̀lú kíni pẹ̀lú àmì tá màláìka ọlọ́run ní wọ́fẹ̀rẹ̀ aláhùn máa takọ́ dàmà mí nzambe ọlọ́run lásà foríjìn ẹ̀sẹ̀ irú ẹrú bẹ́ẹ̀ fún kọ́lọ́n bá kọ́mọ́sà ṣèrú eléyìí fún wa torí ẹ̀ gbogbo wa ní kámọ̀ pé gbogbo tá bá ṣe nínú ẹ̀sìn yìí gbogbo ẹ̀ náà ni ó lérè òun ló sì láti bọ̀ tán dáadáa káyà gbìyànjú kàtẹ́ra mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa nínú àwọn kan tí a tún fẹ́ jẹ́ kó yé wa láàrin yìí òun náà ni ọlá ti ń bẹ fún ká máa kírun alẹ́ àwàkùtìhà lérí àsìkò rẹ̀. abdullahi ọmọ masoud lọ́gba ọ̀rọ̀ yìí wá onísàálìtò nàbí ya sallallahu alayhi wa sallam ayyul amal ahabbo ilallah abdullahi ọmọ masoud ni òun lọ bá anabi wa muhammad òun wá bi pé eré anabi èwo nínú sẹ́ẹ̀lì yẹn máa ṣe tó ṣe pé ọlọ́run ọba gba ti sẹ́yìn gan ọláìkì gan ẹ̀yin náà ẹgbọ́ o ẹgbọ́ béèrè tí wọ́n béèrè ẹgbọ́ dáhùn tánàbí ni ó fi dáhùn èwo nínú sẹ́ ẹnìkan máa sọ fún wa pé wíìlìdì ló lóore jù ú lọ àfa ò ti kú tán tọ́ọ̀mà àfa ò ń fi àlìkí àmà rẹ̀ òfin ta káàdì ọba nìkan síkìrì ló lóore jù síkìrì ara ẹ̀sìn náà kọ́lá arábìwá muhammad sallallahu alayhi wa sallam wa dá lóhun ní asọ́láàtò aláwàkìtìhà anábì ní kákírun sásìkò rẹ̀ gangan níbi ẹgbà wá mi ò ní àfi awàlẹ̀wàkìtìhà ẹkí sákọ̀kọ́ gbà tí náà ti wọlé ìgbà yẹn ni kẹ́ẹ̀sì kínni kẹ́ẹ̀fì kẹ́ẹ̀kí tẹ òun ló lóore jù nínú iṣẹ́ ẹ̀rí pa anábì ojú wa fún kàmí ìrún lójú wa fún àwọn kan wà ní iṣẹ́ táwọn ṣe ti gbẹ̀rún àwọn ò lè kírun mọ́ àwọn ti kọjá àrùn lọ́dọ̀ ọlọ́wọ́n bàálà lánàá nkírun ní kọ́dà ó tún fẹ́ kú ní nígbà tí tún dákútọ́ rẹ̀ ní ń dákú ní tòun ti bẹ́ẹ̀ náà ó tún lọ kírun nígbà tó tají láti ibi tó dákú ní ìwọ wá ń sọ kíni ìwọ ń sọ pé ìwọ ẹ̀yìn ti kọjá àrùn gbogbo àfa àti máa ń sọ fún yín pé ẹ̀sìn tàwọn ti kọjá àrùn tí wọ́n lọ kírun àbí tí wọ́n kàrún kí ẹ ti mọ̀ pàfà bu ni wọ́n ẹ jìnà sírú wọn ẹni tọ́jú bẹ́ẹ̀ kàn wọ́n ní ní ó ti yẹ báwa wù ní òde mọ́ṣáláṣí gbogbo àwọn nǹkan báyìí láti mọ̀ pé àwọn eléyìí kò sí ẹ̀sìn lọ́dọ̀ wọn torí àwọn mùsùlùmí kí a fojú wa kalẹ̀ dáadáa ká lè wà wọn wò látẹ̀lé láwọn gbọ́rọ̀ ẹ̀sìn ní ọwọ́ wọn ẹni tí ọba ti karùn kún ti ń ka nǹkan míì kún lẹ́yìn irun ká mọ̀ pé irú àwọn èèyàn báyìí kì í sẹni tí a máa tẹ̀lé abdullahi ọmọ masoodi tún tó ti rí yàrá rẹ pẹ́ ìwọ ọmọ tó ọ̀ka yàrá rẹ kún kankan tó ọ̀ka bàbá rẹ kún kankan tó sì pé àwọn méjèèjì wọn òjò ẹ lójú ọ̀ọ̀ka wọn kún ànábì ní sátọ́ ẹ lè ṣe jù tí ó lóore jù lọ òun náà ni kí ẹ máa ṣe dáadáa sí wọn. ìbẹ náà àdìsí ànábì wa muhammad ànábì kan wọnú mọ́láṣí kanjọ́ kan lọ́kàn ní àmì àmì àmì àǹsọ́ bàbá òkè kí ló dé tí ń ṣe àmì ànábì ọ̀ zero eléyìí rí akàn ṣe ami ni ẹnì kankan ọ̀sàdúrà ọ̀dẹ̀ ìwé nǹkan kan ọ̀kàn ni tọ́ ànábì wa ni ni ọtí ọwọ́ adá wọn lóhùn sọlọ́láhùn alẹ́ wọ́sálà anabi wa ni a ah, jìbìrì ní sàn àwọn àdúrà kan yẹn wá ń anabi wa ka gbogbo àwọn àdúrà yẹn nínú tọ́kànjọ́ náà lọ́hùn ni pé gbogbo ọmọ tó bá bá òbí rẹ̀ méjèèjì láyé tí ọ̀wá tara wọn wà lẹ́jẹ̀ náà ọlọ́run ọba ó fi mu ọmọ ọmọ bẹ́ẹ̀ yóò fi gbolẹ̀ yóò fi rẹ̀ dán ní jọ́gbọ́n dàlẹ́ kẹ́hámà ó ti òun ànábì ní bá fi rẹ̀ dán ni. torí ẹ̀ ni pé àwa ọmọ ní tá à ń bẹ lọ́jọ́ tí ọjọ́ yín lójú tẹ́ kàákún àfa ẹ̀kẹ́ran o níwájú ọlọ́run ọba àlá ó tún wáá bè lọ́dọ̀ anábì wa muhammad pé èwo tó lọ́tún dájú nínú sí anábì ní alijihad fi sẹ̀bi lọ́lọ́ ìmọ̀ àjàgùn sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba òun ló tún lóore jùlọ o ogun tá à ń sọ mí ìbáyé kẹsẹ́ bí kò máa sọ mọ́sálásí káàkiri o kẹsẹ́ ru ogun yíwọ̀n là ń sọ o ó ti yé yín nǹkan ní ogun tá à ń sọ kọ́ lọ ká lọ jagun sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ogun ẹ̀sìn èyí tá à rí olórí àwọn mùsùlùmí pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí tó ní ọ̀yẹ́ lọ́jà mùdúnwájú yín ó ti yé kì í ṣe àwọn ogun tí ò nítumọ̀ kì í dẹ̀ ṣe pé kéèyàn máa lọ sún mọ́ṣáláṣí kiri kọ́ máa sùn lé mọ́ ó ti yé kọ́ máa ní kọ́ máa lọ́lọ́run lọ́rùn kọ́ máa lọ sún mọ́ṣáláṣí kiri kọ́ máa lóhun lọ ṣe dáwọ́ káàkiri mọ́ṣáláṣí kò yíhun ìranù ni ànábì kọ́ lọ́rùn wa ní ìyíhun ànábì kọ́ lọ́rùn wa ní ìyíhun bí wàá sí bá kan mọ́ṣáláṣí ẹ ṣe bó bá sì kàn láàrin ọjà ẹ tó bá kàn níta ẹ kò sí nídìí kọ́ wàá fi lélẹ̀ kọ́ máa káàkiri àwọn ará àdúgbò rẹ̀ ń bẹ́ẹ̀lẹ̀ tó ṣe wáàsí fún tó ti rè ṣe ámbélé ta ẹni tí ń ṣe wáàsí òun gàdà ẹni tí ọmọ ibi tálífù darí kọ ẹ́ tọ́wá ní ṣe wáàsí fáwọn èèyàn bọ̀dá fọ́gá àti bọ̀dá télọ̀ ọ̀há ní ọwá dọ̀ níwáàsí eléyìí ọ̀bá mu jihadu tá nẹ́bí ń sọ mí báyìí òun náà kí ni ká lọ jagun sójú ọ̀nà tọ́lọ́mọ bá láà èyí tó ti pé àárí olórí àwọn mùsùlùmí pírẹsidẹ́ntì àwọn mùsùlùmí tó ní ẹ lọ jà ó ti yé eléyìí tó jà ẹ̀rọ bá àwọn èèyàn jà á sì ní máa jà ká máa sáka ọmọ ká máa lọ sásínú igbó ó ti yé ẹ jà fisika wọ̀ ni èyí tí ìsìlámù ràn wá nìyẹn torí abdullahi ọmọ ọmọ masoodi tí ó gba àdéhìsì yìí wá ó ní hadathani bihinna rasulillah sallallahu ó ní gbogbo tí mo sọ fún ọ ìyá anabi lọ sọ fún mi o wàláwù ìtàzárìtuhu lazada ni tí n bá tún béèrè pé sẹ́wọ́n ló tún lórí anabi ó tún sọ fún mi tọ́kí la fẹ́ lò mí báyìí ẹ rí i pé gbogbo tánàbí kàkàlẹ̀ yìí gbogbo ẹni nǹkan tó dáa àmọ́ èwo ló ọ̀rọ̀ ọ̀run ni torí ẹ̀jọ̀ nítorí tọ́lọ́wọ́n bá gbọ́ àtàkàrùn kún ẹ̀ eh, ẹ̀sìn ló láàdí ní ọgbọ́n ògbé o ẹ̀sìn ló láàdí ní ọgbọ́n ògbé ó ti yé ẹ̀sìn ló láàdí ní ọgbọ́n ògbé wọ́n sì máa ń kọ́ lórin èyí tó ti yẹ kí n kọ́ fún wa lórin nílé kíni wọ́n ní ẹ máa kírun irun òsẹ̀yìn bọ̀dá alágídí ẹ máa kírun irun òsẹ̀yìn àǹtí alágídí ẹ máa kírun ìrún òsẹ̀yìn o àǹtí alágídí ẹ máa kírun ìrún òsẹ̀yìn bọ̀dá alágídí ẹ dákun ìjà máa kírun oríire ń bẹ mẹ́fà ẹ̀yin náà wọ àdúrà ẹgbẹ́ àwọn táwọn sọ yìí ìwọ náà lọ béèrè nọ́ọ̀sì mi kí wọ́n sọ àwọn orí tí máa ń bẹ táwọn náà bí wọ́n sọ kán sọ fún ọ ànábì tí wa ní sọ̀rọ̀ yìí nísìnyí sọ orí tí ń bẹ bí ẹ̀sìn wa torí à ń pè wá lọ́kùnrin àti lóbìnrin kájọ nítorí tọ́lọ́wọ́n ọba ká sún mọ́ ìrùn ní ọ̀pọ̀lọpọ̀ tó ànábì tó sọ nínú àwọn ààyè míì nígbà tí ń sọ nípa àwọn oore èyí tí ń bẹ fún ìrùn ó sọ nípa sọlátù alfajir àti sọlátù asir anábì sọ pé ẹnikẹ́ni tó bá kí mọ̀nsọ́lá albardain ẹnikẹ́ni tó bá kí àwọn ọ̀run méjèèjì bardain yẹn bẹ̀yẹ̀ ni pé kí ni sọlátù alfajir wọ sọlátù asir ẹni tó bá kí ìrùn àṣùbà tó sì kí ni tó sì kí ìrùn alásàrì dákàlà tó bá kí bó ṣe yẹ kó kí tí yóò sì sẹ́wọ̀ pẹ̀lú ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ yóò wọ àlìjánà ọlọ́run ọba àlá subahana wàtàlá nínú ọ̀rọ̀ míì anabi sọ kírun fáwọn mùsùlùmí ńjọ kan sọlátọ asìlè ló kí fún wọn àfàtọ gba àdéṣe yìí wá ó nígbà tá anabi wá kírun tán tó kírun alásàrè yìí tán anabi wá ní iná ìsọláta ẹ nínú tí mo kí i tá a kí i ó rí dọ́tí alẹ́mọ́n káàní kọ́bìlà kún fàdọ̀ yàrá ha àwọn tí wọ́n síwájú yín tí wọ́n síwájú yín nínú àwọn tí wọ́n ti jẹ́ mùsùlùmí síwájú ọlọ́run ní káwọn náà máa kírun sọlátọ asìlè yìí wọ́n sì fi àsìkò yẹn wọ́n fi ráre famani hafazu aleha ẹnikẹ́ni tó bá wá mójútó ìrún alásàrì yìí dáadáa káàní láhu ajiruhu mọ́rọ̀tẹ́yìn ìlú ẹni bẹ́ẹ̀ ni yóò gba ẹ̀sán rẹ̀ ní dọ́bù ó ti yé ẹ̀rí pé àwọn lárúbáwá tabadélu wọn lónìí ẹ̀rí pé àsìkò alásàrì yẹn àwọn àsìkò ọjà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tábàbà bí ọwọ́ aago kan àkọlọ́kọ wọn lè di torí pé òrùn máa mú òun ò ní fẹ́ gbádùn àwọn ti ń dọwọ́ rọ̀lẹ́ àsìkò ọjà ṣẹ̀ṣẹ̀ ni ẹlòmíì ò ní fẹ́ kí o ti yé àsìkò tọ́jú àfẹ́ ya ọlọ́run ànábì ọlọ́run wa sọ o mọ́ o o o àfẹ́ ọlọ́ọ̀rẹ́ mọ́ ńláńlá tó pé àwọn èèyàn lè mọ́ fẹ́ kàkún ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlá tó ń bẹ fún ìrun ànábì tó mú ẹnu kan sọ̀lá àlùwàsálà ó mú ẹnu kan ìrun sọ̀lá tó lẹ̀ ìṣá àti ìrun sóbòyì èyí tí a ti dárúkọ síwájú àmọ́ sọ̀lá tó lè ṣáyà àti sọ yẹn ànábì ní ma sọ̀lá lẹ̀ ìṣá fi jama'a ẹnikẹ́ni tó bá kí ìrun ìṣá tó bá kí ní jama'a fàkà anamọ kọ́ọ̀mà nísfà láìl yóò dà gẹ́bi pé irú ẹni bẹ́ẹ̀ ni ó kírun fún gbogbo ìdajì òru ìyẹn ni pé òru twelve hours lọ́wọ́ àánú ẹ̀ ọ wá kírun fún six hours nínú ẹ̀ torí kókó ìrun sọ láti lè ṣáì òkè ní jama wọ́n sọ́la sóbùhà ẹnikẹ́ni tó bá wá kírun sóbò yìí fi jama á tókè ní jama fàkà anamọ sọ́la lẹ́yìn kó ẹ̀sán tá a sàn fún ni pé gbogbo rọjọ́ yẹn ló ti gé ni ló kí gbogbo rọjọ́ yẹn ló fi kírun ìyẹn ni pé yọ ìdajì òru fúnkó kí ṣubú ìṣáyè níjàmá yóò tún wá gbà ìdajì òru yòókù kó kíkíni ládàá kó kí gbogbo òru ìyìn yòókù náà torí kó kí ṣubú níjàmá yóò gbà ládàá rẹ̀ torí ẹ̀dá kan jẹ́ ká mú jàmá lọ́kùnkún dùn gbogbo àwọn tó máa sọ pé tó máa ń dáṣà pé tó máa kírun tán ìwò kì í tiẹ̀ tó wọ́n ti sọ fún ọ pé ìmọ̀ràn àti tánì ni o ìmọ̀ràn èṣù ni o èṣù ní bá dámọ̀ràn bẹ́ẹ̀ wá sí tí a ti sọ fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ rọ̀mọ̀dọ́nà wa tá a ti ṣe síwájú a sọ fún wa pé gbogbo ẹni tí máa ń kírun kásìkò rè tó wọlé kò nírun bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n á ń jẹun pọ̀ àkíkọ̀ ní jọ lọ́wọ́ ọba lójú kò nírun o a ti sọ fún wa o ọlọ́run sọ fún wa pé iná sọlá àtàkánà ti alálẹ̀ mùmìnì iná kìtà bá mọ̀ kó ta ọlọ́run nínú tẹ̀rí yẹn o òun sì lọ́rùn yẹn láwọn mùsùlùmí lérí ni òun sì fi àsìkò sí torí ẹ̀ ọba lọ ọba lọjà ìdúmọ̀tà àbójú ọ̀sọ̀dì ní aago méjìlá alẹ́ ọ dájú pé ò ní tó o sì lọ láago márùn-ún dájí ò ní rí ọjà rà ó ti yé ìgbà tí wọ́n ń ṣọ́ọ̀bù náà ló dọ̀hùn lórí ìrìn àpàtà sì ń palẹ̀ mọ́ tó bá ti lọ lẹ́yìn ìgbà yẹn ó ní ríra náà náà ni àsìkò oorun ó nígbà tá à ń sí ilẹ̀ ó sì nígbà tá à máa ń tì torí ìdílé ìjọba mùsùlùmí ẹ jẹ́ ká jọ jáde kí a mójútó eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ a ní ìparí òun ni pé mùsùlùmí kọ̀ọ̀kan tí ń bá ń retí àsìkò oorun tí ń retí rẹ̀ lọ́tún lọ́sì tí ń retí rẹ̀ tí ń lọ mọ́síláṣí tí ń retí àsìkò òrùn ànábì ní ọlọ́run máa fi fún un ní ládàá tó pọ̀ ní o ànábì wá sọ ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kọ́ọ̀lá ìsìbáàgùn òdo alẹ́lẹ́mọ̀kárì ká máa ṣàlùwàlá lásìkò tí ó ṣe pé kọ̀ rọrùn fún wa ká yàn rà lọ́la ṣe bóyá nígbà tó tutù mú ká wá gbìyànjú ká ṣàṣe bó ṣe yẹ ká ṣe tó ṣe pé ọkàn wa gan ni àfẹ́ fomi kan lásìkò yẹn ká ṣe bó ṣe yẹ ká ṣe ọ̀kẹ́ fẹ́rẹ́ tó lọ kótó ilẹ̀ masjid ká sì máa rìn lọ́pọ̀lọpọ̀ lọ́nu mọ́ṣáláṣí wọn ti sọ́ọ̀rì sọ́lá àti bára sọ́lá ká sì máa ṣe kíni ká máa ro kama kama ro kan kama retí irun kan lẹ́yìn irun kan níbi ní fàdáyà lè kàrọ̀ ribat ọlọ́run níbi eléyìí ní ribat níta sábà máa ń pè ribat nínú ṣẹ̀dá islam òun ni kéèyàn lọ dúró sí ojú bodè ìlú kéèyàn máa sọ káwọn ọ̀tá mọ̀ gbàgbẹ́ wọlé àmì eléyìí náà ni ribat bí báyìí ni pé ọlọ́run èyí tí ó so yín mọ́ ọlọ́run ọba lélẹ́yìí tẹ́ ẹ fi súnmọ́ ọlọ́run ọba náà tó bá fẹ́ wọ ọ̀dọ́ ọlọ́run ọba dàrẹ́ẹ̀tì eléyìí ó rí i pé àtibẹ̀ ó di ẹni rè kọ́lọ́mà kọ́mọ́sá àgbàdo àwa kó jẹ́ ká jẹ́ ẹni rè o kó jẹ́ rọ̀mọ̀dánà yìí kọ́lọ́mà kọ́mọ́sá àgbà níjọsìn fún wa subhanakallahumma abiyamdik ashadu allah ilaha illa anta asafika atubule. Oh, jazakumullahu anna kulla khair abẹ́lọ́wọ́n bá kọ́mọ́sá bá sanyin ní ẹ̀sán lórí agbádùn yín púpọ̀ lórí àwọn àlàyé tí ẹ ṣe fún wa nípa ọ̀sọ́lá irun irun yìí jẹ́ nǹkan kan tí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti kà sí àṣà wọn ti ẹ̀ mọ̀ wípé ìjọsìn kan ní tó ṣe pé ọlọ́run bá béèrè lọ́wọ́ àwọn ẹrú tó sì fi àwọn ẹ̀san ńláńlá tó fi tì í nípa pé téèyàn bá ṣe wọ́n bí ọ ní mùsùlùmí orí táwọn òbí rẹ̀ ń kírun ìwọ náà ṣe ń kírun ìdí eléyìí kọ́ o ọwọ́ mọ pàtàkì rẹ̀ ó sì mọ̀ pé ọlọ́wọ́n ọba ló béèrè lọ́dọ̀ wa láti kírun fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala àwọn tọ́lọ́run ti ní kó mọ ọ̀rọ̀ lọ́rùn díẹ̀díẹ̀ kó mọ kó mọ já wa ń díẹ̀ láíláí àwọn tí ó sì ti rọ̀ lọ́rùn ẹ̀yin náà múra sí ọlọ́run ọba kó mọ́ ṣàbá fi rọ̀ yín lọ́rùn kó mọ́ ṣàgbá ní ìjọsìn lọ́wọ́ ẹnì kankan wa torí ìdí eléyìí ẹ̀ á ní béèrè kan àbí kejì ẹ̀já béèrè lọ́wọ́ àwọn fadilatu sheikh lórí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero zero three two zero four eight one five six three two zero four eight one five six òní ti ẹ pè wọ́n sí àbí tí a bá fẹ́ béèrè ìbéèrè abẹ́lẹ́wọ̀n bá ọba adẹ́dà subhanahu wa ta'ala kó mọ́ṣàbá ran gbogbo àwọn tí wọ́n bá ran ètò yìí lọ́wọ́ ọlọ́kùnrin jọ̀kan gbogbo àwọn náà tó wù wá láti ṣe abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́ṣà ṣe àlékún oore lọ́pọ̀lọpọ̀ fún ẹnì kankan wa ẹjẹ́ àtúmọ̀ retí ètò yìí adéyò nàbí ìmọ̀ nà nàbí sallallahu alayhi wa sallam ní ọ̀la abẹ́lẹ́wọ̀n اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéké ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn yóò bí odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi kérésì ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.